أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Adúpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú ọba ọ̀kan ṣoṣo ọba tí ò sí rẹ̀ tí ò sì ní sí ọba yẹn ọba tí a dúpẹ́ fún. ọba tẹ́ ń pé máa ń rẹ̀ tó ń ṣe tiẹ̀ nínú àìrúsìn rẹ̀ àtẹni tí ò ṣe tirẹ̀. àwa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ìdí ẹranko ń ṣe fáwa ní gbogbo pàápàá jùlọ èyí tó jẹ́ orí òun náà ní bàbá ní a di ayé abára ní mùsùlùmí abára ní islam a tún wá ń ṣe dáná ni àpadà sí owó tí ó dé bá wa tó ti dín fún wọn dágbére Islam nínú ilé wa ọlọmọdé pa yìnbọn kan wa. láti ọ̀sẹ̀ tó lọ ọlọ́run ọba yìí ọba tẹ́ ń kó sọ wa láàrin ọ̀sẹ̀ tó lọ ni a ti máa rí lẹ́gbẹ̀ẹ́ wa ẹni tó jìnnà sí wa ẹni tẹ́ ń bá ti pè sọ́dọ̀ ọ̀hún mi ń bẹ tẹ́ ń kò sí pè wọ́n sọ́dọ̀ ṣùgbọ́n ọ̀hún náà ń bẹ bí ń pé ọ̀hún náà ò sí adúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí àwa ń bẹ nínú àlàáfíà ara à ń bẹ nínú islam wọn dájú islam ń pèsè ayé wa alihamudulilayi rabbil alamin ọlọ́run dákun islam sẹ́yìn ká bẹ́ẹ̀ dákun náà kó yẹ ká ṣe kú owó náà bá má ṣe wá ní kékeré bẹ́ẹ̀ ayé wa wala hawla wala quwwata illa Islam lẹ́yìn náà a ṣe ìyẹ́ àwa ìṣẹ́ fún anagbọ́n Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá fún náà ni ọ̀gá wa síwájú wa anáduwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹyìn àkọ́mọ́ bá ọmọ sàhábà rẹ̀ àti ọmọ táàbì ọ̀hún tààbẹ̀ ní ìsẹ́yìn pọ́tẹ̀lẹ̀ orí parí lóbi dáadáa ìkẹyìn àkọ́mọ́ bá ọmọ ọ̀lẹ̀ àti alẹ́ nǹkan sí ìṣẹ́ ọlọ́run bá aláṣà rẹ̀ kó máa bẹ́ẹ̀ nìkan kan wọn náà lò èyí tí a ti máa bára sọ̀rọ̀ léde òun náà ni àdá àbójútó mọ́ àwọn ẹ̀kọ́ iṣẹ́ tí mùsùlùmí ní àwọn ẹ̀kọ́ iṣẹ́ tí gbogbo wa mọ̀ nípa ọjọ́ júmọ́ à ọjọ́ dáadáa mú ọjọ́ àlùbáríkà àwọn ẹ̀kọ́ wọn nìyí náà lásán fún wa tí àyè bá ti gbà á mọ ṣe ní wa èyí tá a sì tọ́ ń bẹ̀ náà kó má ti balẹ̀ islam tẹ́ kárí òní wọ́n gbé kalẹ̀ lórí ìmọ̀ ni wọ́n gbé kalẹ̀ lórí ẹ̀kọ́ ni a ní máa ṣe islam wa tó bá ti wù wá a máa ṣe ní ìbámu pẹ̀lú pé bó o ní ọlọ́run bá ti sanwó ká ṣe bó lànà wa Muhammad sallallahu alaihi wasallam ní ìbá ká ṣe òun náà làánú tó máa ṣe islam islam ń ṣe pàtẹ́ pé akọ máa ṣe tó bá ṣe wù wá péyàn bá ń ṣe ìròyìn báyìí ló wá sí lórí bẹ́ẹ̀ náà lè nílò ó ṣe máa ṣe àwọn ẹ̀kọ́ ìdúnwà ìdẹ́mí ti ń bẹ láti gbàdá ẹ̀ ń bọ́ ó ti lọ seventy years láyé ó ti lọ eighty years láyé tẹ́ ń pé kò tí ì mọ àwọn ẹ̀kọ́ ìdúnwà àyíkó nìyẹn ṣe ń ṣe tó nìyẹn ṣe ń fi hàn ìdúnwà àwọn ẹ̀kọ́ tẹ̀ ká mọ̀ ìfò mọ́ kí yóò ti bá ṣe é yẹ kí yẹn ṣe dáadáa tó yẹ kí yẹn rí ṣe kó pé kò ní pé alábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Mu'adh bin Jabal pé òun sí ìkẹyà Mu'az ní sàkọlẹ̀ kalẹ̀ fún wa Mu'az pẹ̀lú ọba àmì ọlọ́ba àti Mu'az náà. nínú àtọ́lẹ̀ tẹ́ ń bá lọ́wọ́ àwọn ọmọ àti àti sọ fún ó sọ fún pé làákàdà àwọn tó dóbo àkóso sọlá má ti máa fi kalẹ̀ wọ Mu'az ìgbẹ́ ní gbogbo òun tó bá ti ń kí òun gbòó kí òun tán àdúrà yìí síkìrì má fi kalẹ̀ jẹ́ ń yóò máa ṣe nínú àtúntàwò náà اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك wọ́n mọ̀ á jẹ́ ẹ̀jẹ̀ kó máa tẹ̀ pẹ̀lẹ́ mọ́ àdúrà yìí. àdúrà náà ti pé ìwọ lọ́wọ́ bá wò àhínní àlọ́ àtìkè máa ràn mí lọ́wọ́ lórí pé ti máa rántí ìwọ lọ́wọ́ bá. máa ràn mí lọ́wọ́ lórí pé ti máa dúpẹ́ oye tí ìwọ lọ́wọ́ bá ti fún wa tó ṣe fún mi. bẹ́ẹ̀ náà ni ó sì rìn ìbàdà sí i. bó o ní ìyí ṣe máa ṣe ìbàdà mi

sáyé lásán nítorí nǹkan kan náà ti ní kàmájọ́ ti fún ọmọ ọlọ́run bá èèyàn ní o abájẹ́jẹ́ ìjọsìn òní bó o wá ní tó kò sí ní ti ìbálẹ́jọ́ abúlé fún ọjọ́ ìgbéra ti jáàmà tó pẹ́lú ní o máa jọ́sìn ìjọ ìgbéra ti jáàmà wọ́n sọ wá pé ìjọsìn tó ṣe òní náà kò sí dáadáa ẹni tí ò ṣe wọ́n tún padà sí pé wọ́n tún máa bára wọn nínú náà ọlọ́mà ti tù wá bẹ̀rù ní kò jọ́sìn tá ń ṣe òní òun ló fi ní ló fi ní ìdílé pé gbogbo gbà aláàbò máa bèrè nípa ẹ̀kọ́ ìgbà èyí bá ń ṣe kó lè yẹ ká ṣe èyí bá ń ṣe kó lè yẹ ká ṣe aláàbò máa bèrè aláàbò máa bèrè lọ́wọ́ olùmọ̀wá. ẹlẹ́mìí wá sí wọn láti jẹ́ ẹgbẹ́ ìrùn tẹ́ ń bọ́ ń tún ní àti sàlẹ́kọ̀ọ́ àmọ́ sọ̀lá ọ̀sán máa ń máa kí sixty years seventy years seventy gbogbo tó ti ń sìn ìyá sì padà sọ́dọ̀ rẹ̀. irú irú onítọ̀hún kí ni ó wù ú jọ gbẹdẹ sí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ ìdúmọ̀ àwa yìí náà aláti bàbá àmọ́ tán aláti máa fi ṣiṣẹ́ ní. alábọ̀ àmọ́ sábà tó lọ sí ìgbà ó sọ pé àti ìdẹ́gbọ́n gbọ́dọ̀ àti ìdẹ́gbọ́n ìmọ̀

pọ̀ pọ̀ ní ọ̀nà ìjọ àjọmọ̀ àtàǹtẹ̀lẹ̀ ìjọ àgbàríkà púpọ̀ ni ìjọ tó rí pọ̀ ńbẹ̀ púpọ̀ ni. bó o wá ní àwọn orin bó o ní kò ṣe ní fòwárù bó o láti máa ṣojú òbò rẹ̀ tẹ́ńpọ̀ àwọn alájá tó ń bẹ́ńbẹ̀ òun bó o ní ó máa pé ẹ̀yin náà wò ó káwọn máa ti júmọ̀ láti tọ́ ilé kẹ́lẹ́ máa mọ̀ pé kò dáa kí èèyàn máa sọ̀rọ̀ nígbà tí ìmọ̀ hundred years bẹ́ẹ̀ tó bá ti wọ́n wọ́n dá nígbà ìgbà yẹn tó máa ṣe yọ fóònù jáde léṣe máa ń gbá ẹ̀ máa ń tẹ̀ padà máa ń tẹ̀ padà wọ́n á dá sí lọ́wọ́ tí máa ń fi ṣòro túbà lọ́wọ́. ẹlòmí ò mọ̀ pé tí a bá ti ń ṣe kútu tí máa ń bá ti ṣe kútu bà lọ́wọ́ ìyẹ̀bọ̀ tó máa ti ń pè yàn lẹ fóònù. ó dẹ̀ ẹlòmí ò mọ̀ pé tí a bá ti máa ń bá ti ṣe kútu bà lọ́wọ́ ó ní ìdàtí máa ṣàṣà òpapọ̀ pé kó máa kó máa bá ṣàṣùbà ẹlòmí ò mọ̀ gbogbo nǹkan wà tí ẹ kó pé níwájú ọlọ́run bá ń fi. insha allah a máa ka fún a máa ka fún wa kọ́nà kó ṣe ní ìrọ̀rùn lórí ìtọ́nà wa. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yìí òun náà ni àlè ìsìndáàdì ìyá òun ìjùmọ̀ àwọn àlè ìsìndáàdì ìjùmọ̀ kí yẹn máa pèsè ara yẹn kalẹ̀ fún ọjọ́ yìí ìjọ́ yìí wá bẹ̀rẹ̀ dájú jọ àlàyé sí i ìjọ tó máa yí gba fẹ́ẹ́ pèsè ẹ̀ pé abẹ́rẹ́ ládà wa kó pé aláti máa pèsè ẹ̀ kalẹ̀ láti jọ àlànà látàná bí ẹ̀ka ti máa pèsè ẹ̀ pé ọ̀la màá ní mímọ́ à kí ni àwọn ẹ̀sẹ̀ sì sì bẹ́ẹ̀ bá ṣe. bàbá ní gbégbéyà ìrújú kan tàbí kejì àbí ìṣíwọ́ kan ló fà á fẹ́ẹ́ fà sí ráyè sí ní ọjọ́ àdéhùn àná tọ́ọ̀sì alẹ́ àná bí ẹ̀ka ti bẹ̀rẹ̀ rẹ̀ kàmọ̀ sí láyé lòdì láyé lọ́sùn ẹ máa ń pẹ́ nínú Islam òkú máa ń wá kó ti pé ọ̀sán wá sòwú júmọ́ àwọn náà lànà ọ̀sán rẹ̀ lè túmọ̀ wọn fi di alẹ́ yìí ní àtibọ́ sí kíni àtibọ́ sí òru sátọ̀dé sòwú júmọ́ láti máa bẹ̀rẹ̀ preparation wa kalẹ̀ kí ni pàtàkì ká a máa ṣe nínú preparation yìí àkọ́kọ́ ń bẹ̀ òun náà ní pé a máa jẹ́ kí ṣètò bá wà a máa jẹ́ kí àtàwọ̀ wà púpọ̀ kí lọ́sọ̀ ní ṣètò bá wà fún yàn wá fún yíyọ síwájú ọlọ́run bá àtàlẹ́ àná láti máa ṣe òru àná láti máa ṣe tó bá ara yìí sí lóru sí lóru ìyá àwọn lẹ́yẹ gbogbo yẹn láti máa ṣe àtàwọ̀bà kò sẹ́ni padà síwájú ọlọ́run bá wọ́n èyí ló ti ṣe lẹ́sẹ̀ tí ò dáa ó padà síwájú ọlọ́run ó máa bá padà síwájú ọlọ́run bá lálẹ́ òun náà ní pé kí ni ajẹ́ sí alẹ́sàr alàsọ̀lá àti alẹ́sàlá tòkí yẹn ọjọ́ ẹ̀ṣẹ́ ló máa pọ̀ fún àtàlásípánẹ́bù àmàhàmà tó lọ ìṣẹ́jà mi àti tẹ́tẹ́ ń pé ẹ̀jẹ̀ ń pé àátọ̀ tó ń pé mùsùlùmí ni wá àwa mú ìjọ kan làwa mú pé afẹ́fàlì ṣàṣàdá tó fà lẹ́gbọ̀ọ́ àwọn ọ̀sán ọ̀sán àbóṣù kan làá mú lẹ́pọ̀ ọ̀hún mi ti máa ń ṣe nínú àwọn pátá ń pé kò tọ́ bẹ́ẹ̀ lẹ́pọ̀ àwọn oṣù kan oṣù yìí ní ọ̀nà oṣù àyẹ̀bù sọ̀rọ̀ sọ̀rọ̀ níláti di ọdún kan tẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn rìn tó ti lọ sẹ́yìn rìn káàkiri àṣàdá tó fà lẹ́gbọ̀ọ́ àwọn ọ̀sán ọ̀sán eléyìí jẹ́mú yẹ wá pé alisáwò ní nàfọlá ọ̀sẹ̀lá àmàlà ọ̀ṣun ní nà Muhammad sùgbà ọ̀sẹ̀lá ká má jẹ́ ẹsẹ̀ mú yóò máa pọ̀ jẹ́ ẹsẹ̀ mú yóò máa ṣẹ̀ṣẹ̀ láti fara mọ́ bá Muhammad sùgbà ọ̀sẹ̀lá ní gbogbo òru ọjọ́ jùmọ̀ nínú jẹ́sẹ̀ ń gbà mọ̀ pé á ènìyàn ti fẹ́ ká lè mú ìjọ jùmọ̀ àlele. tó kí wá lásàlátù náà sẹ́ńtà máa ṣe àsàlátù náà ní àsàlátù سبولا لما تفضلتم على نبوة محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد هذا شيء الفوق هذا شيء الفوق وإنك إذا صليت على محمد صلى الله عليه وسلم مرة واحدة صلى الله عليه وسلم

fún àlẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo àyájọ́ òru ìjọ ọ̀sán ìjọba. tó bá ṣe àárọ̀ èyí bẹ́ẹ̀ tá a ti wá bẹ̀rẹ̀ ìwé àárọ̀ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ yìí nǹkan tá a ti bẹ̀rẹ̀ òun náà ni àlùbáṣe ṣe ṣáà mi bá ti sọ láti lè bá ṣe rí wà ti wá àti wà tọ́tọ́ yìí òun náà ti pé kí ìwẹ̀ lẹ́ńtà kúwẹ̀ ọ̀nì gbogbo àná la mọ̀ bọ́sùlọ̀ ìjà náà bá ìwẹ̀ lẹ́ńtà awẹ̀ láti máa wẹ̀jẹ̀ náà bá lẹ́nu láti bẹ̀rẹ̀ yìí. abájú tí wọn bá ti àánú àgbájá àgbà àwọn kan ilé yóò fi bẹ̀rẹ̀. awẹ́wẹ́ wa tábà wẹ̀ tán a túnra ṣe a ṣe ìmọ́tótó púpọ̀ ìmọ́tótó tẹ́yẹ ká ṣe nù a ṣe a lo ẹ̀fún tábàlágbà a fi sára so ilé yìí a ti bẹ̀rẹ̀ ìjọ náà ṣùgbọ́n bá nípa gúúsù yọ̀ọ̀bù ìjùmọ̀ wájibù nàlà àkóso ìmùsẹ̀lẹ̀ kíyàn owó ẹ̀dídì ọjọ́mọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo ẹni tó bá ti bàlágà gbogbo ẹni tó bá ti bàlágà ọ̀ràn yẹn láti jẹ́ gbogbo ẹ̀dídì náà ṣùgbọ́n ọ̀ràn yẹn náà àwọn afá ṣàlàyé lórí rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe wá lójú òkú kà ṣe gbogbo ajẹ́ ẹni tó wọ̀ ẹ̀dídì ọjọ́ ìsẹ̀lẹ̀kìnnà wàlúwàkọ̀ òun náà ti pé kí yan tètè lọ sí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí lọ́dọ̀ wa níbí àsìkò tẹ́ kọ́ máa ń kí júmọ́ àwọn náà nílò àsìkò tẹ́ kà mẹ́mbẹ̀ ni ìgbọ́dá bá dé lóhàn ìlú mi wọ́n máa tún ń kí lásìkò tẹ́ kó súnmọ́ yìí jẹ́ so tí yan bá ti wá dé pé yan wọ̀ ẹ̀sán bóyá o tẹ́ntẹ́ ń fún lọ́dún iṣẹ́ náà ni olùbẹ́yà iṣẹ́ iṣẹ́ ìjọba ló ń ṣe ni àti pé iṣẹ́ alájà kan jẹ náà ni ó ti wọ̀ látàárọ̀ dákẹ́tẹ́ sí iṣẹ́. ó ti báyà ń bò sí wọ̀nyí àti jẹ́ ń pàtàkì jẹ́ ń pé júmọ́ àná ní bóyá ilé náà iṣẹ́ wà. so àsìkò júmọ́ àbájọ fẹ́ tó fẹ́ láti tètè ní láti wẹ̀. tó bá wẹ̀ tán mú a tètè láti lè máa lọ sí mọ́ṣáláṣí láti lọ sí ìrìn júmọ́ à. so àníjẹ́ jẹ́ ń pé yóò máa lé irun àti yóò máa dín pé lè má mú lórí mímbà kó wọ́n ṣe ìṣe mọ́ṣáláṣí. ẹni pọ̀ ní ìṣe sára mùsùlùmí so à ń lọ jẹjẹrẹ pé yóò lè ṣe yóò máa rìn lọ ni èmi jẹjẹrẹ pé yóò máa wọn ọ̀fẹ́ ọ̀n ṣe wá lójú òfin pé kàṣíkiri kájẹ́ńdá yóò máa fẹsẹ̀ rìn lọ sí mọ́ṣáláṣí tí ilé ìwò bá jìnà sí mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ọlọ́run bá tó bá pé yá ayọ̀lẹ̀ sí náà mẹ́nu ìdá àánú ìyá ìsọ̀lá ìyá ọ̀mọ̀ ìdúmọ̀ pàtàkì àwọn ìlànà ìjẹ̀rẹ̀dà wọ́n dáwọ̀ lè bàyà tó bá ti mú ẹgbọ́ ẹgbọ́ ń pọ́ pẹ̀lú ìjọjúmọ́ àtàkùn òun tó pass out ìlànà ìjìnlá ẹ̀ ìdí márùn-ún lọ síbẹ̀ lọ sí ìwọ́n sí ọlọ́run bá wàjáwò ní báyà gbogbo títà rírà tí wọ́n ṣe ọ̀nà lẹ́sìnkú káàkiri. Gáàlù fún parí ìdààmú yìí fún Sálẹ́mọ̀n ilé ló lóore fún tó bá ń gba ìmọ̀ ní òru. So aláṣẹ ti máa dé mọ́ṣáláṣí níjọ́júmọ́ à. Oníjẹ́ ń pé ìmáàmù ni ó ti ṣéwájú wa dé oyin nígbà àwa láti mọ́ṣáláṣí lámàrin ìmáàmù. Tí a bá dé mọ́ṣáláṣí tán, tí wọ́n lọ rẹ̀ pọ́tẹ́ńtà tabajẹ mọ́ṣáláṣí òun náà ni pé wàlìyànjẹ́ni ìsọ̀wábà asọ́kù aláwọ̀lì ìyẹn ò máa gbìyànjú láti kí ni láti èdè kópa níbi láàdá tó bẹ́ẹ̀ sáfù wáyé tabajẹ mọ́ṣáláṣí a máa tẹ̀ láti kí ni àwọn làwọn ṣe ètò amábá aṣọ́nù fúgbà ká máa súnmọ́ wájú ká máa súnmọ́ wájú ẹ̀sán tó ń bẹ́ẹ̀ ní pé kí ni wà ń sáfù wájú ẹ̀sán tó tóbi púpọ̀ ni tí láàdá tó yẹ bá ti wá ń tẹ̀lé tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ náà lè bẹ́ẹ̀ ni oṣù máa ń pọ̀ sí i. Tòká ti yànjú láti tẹ̀ ní àdúgbò máa ṣe tí ó máa ṣe olóòkú láti wà nígbà tó wáyé. Àdìsá àbúkọ̀ wọ́n ìwà ìjọ lọ àná. Ó sọ fún wa pé Màlẹ́sítà Tàlàyà ọ̀hún ti wá bóòlù làdìjà náà bá tún màá wọ́n àfi sá àti ìdókòwò làbà àhìnàna kọ́ ọ̀wọ́ bàbá nàná. Ó sọ pé tó bá wẹ̀ níwẹ̀ Jánábà ní ọjọ́ Júmọ̀ Tòó wáyé lè lọ lásìkò àkọ́kọ́ lọ sí mọ́ṣáláṣí láti lọ sí ìrùn tó mọ́ a. ó sọ pé bàtà hàn nàmà kọ́ ọ̀dọ̀ bàbá dànù ó dà ẹsẹ̀ bí n kórìtà ọ̀sì rà fún mi ó fi ó fi ṣètò sọ́dà kan síwájú ọlọ́run ọba tó kíni ọdún rà fún mi kó wá kan tó fi sọ́dà kan tó fi ọlọ́run ọba. ẹ tó bá lọ ní àsìkò kejì ní kórìtà ọ̀sì ti ní bàtà hàn nàmà iṣẹ́ olórin náà ti fi yẹn sẹ́yìn náà ti fi nìkún náà ń kéré sí i. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tẹ́ ń kó fi ìpàkúnmí ṣe sọ́dọ̀pọ̀ síwájú ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì màálù ẹlẹ́ẹ̀kẹta àgbò ẹlẹ́ẹ̀kẹrin ẹdìyẹ ẹlẹ́ẹ̀karùn-ún ẹyin ẹdìyẹ ẹlẹ́ẹ̀karùn-ún ẹyin ẹdìyẹ rèé ẹwà kọ́kọ́ tẹ́ ń kó parí àti ìsìn alẹ́ bọ̀ ọmọ kan sọ̀rọ̀ àgbà wọn pé fáìlì àkọ́ọ̀dà ti máa ń tí ìmáàmù bá ti wá jáde tó gbọ́ orí mímbà fún un fẹ́ bẹ̀rẹ̀ fún túbà hádàwà ti màláìka àwọn màláìka ti fi àwọn náà ó dé yẹsẹ̀mí òun náà yẹsẹ̀mí òun náà àwọn náà máa gbọ́ àlùfáà wọn máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ tó túbà tí ìmáàmù ṣe. tó túmọ̀ sí pé wọ́n pa síra ìwé tó fi ń kọ owó kan fún àwọn tó kọ́ dé ibi àwọn tó kọ́ dé nìyí àwọn tó kọ́ dé nìyí wọ́n pa síra náà wọ́n pa sí tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ fún túbà wọn ní kàn àwọn náà máa ṣe wọ́n máa gbọ́ kùtùbà. ẹ ká tó lè lọ́wọ́ ara wa ẹlẹ́mìí ti ń bẹ nígbà tó máa kílẹ̀ mọ̀ ní àwọn tó ń sínú ìsìláàmù àti àtúnṣe ìsìláàmù yìí wọ́n àti díẹ̀ wọ́n àti sí bàbá rẹ̀. ẹlẹ́mìí ò sì láti gbàdọ́ sí ń sọ̀rọ̀ nínà kò dé wá ń dájú síwájú ìmáàmù yìí láti bẹ̀rẹ̀ máa lọ sí mọ́ṣáláṣí fún odidi fọ́tí yẹ̀ sí ti yẹ̀ yóò máa bá ìmáàmù lórí ìlú fóònù yóò máa sáré bọ́lẹ́ráka gbogbo ẹ̀sán tẹ́ ẹ kó nù ẹ yóò pàdánù rẹ̀ tòlélẹ̀ yìí yóò kò lélẹ̀ fún wa káàánú gbìyànjú láti ṣe yóòkù láti rí ẹ̀sán pé ó tóbi láàrẹ̀ àtúnúwò mi nà sí máa á gbìyànjú láti súnmọ́ ìmáàmù tábàdé mọ́ṣáláṣí á gbìyànjú láti súnmọ́ ìmáàmù láti gbọ́ nǹkan tí ìmáàmù ń sọ á gbìyànjú láti súnmọ́ ìmáàmù wàyẹ̀ ti sùn àìsí ìdí ẹ̀ńtẹ́ ti sọ̀rọ̀ ni ó sì máa jókòó síbi tẹ́ ń pẹ́ abá rí pé sáfù ti parí sáfù àkọ́kọ́ ti gbọ́ tó ti kú àrí pé kò sí yàn lẹ́nu sáfù ẹ̀sẹ̀ ìlú tó kàn sáfù ẹlẹ́yìn náà sáfù ẹ̀sẹ̀ ta ó jẹ́ pé sáfù àkọ́kọ́ kò sí ìkú ìyànfà lọ síkú sẹ́yìn pátápátá sáfù kejì ò sí ìkú ẹlẹ́mí lọ sí sáfù bòmí eléyìí ò dáa bẹ́ẹ̀. a gbìyànjú láti jẹ́ kí sáfù ó máa fún tó ti bá jẹ́ fún òun á máa tó tẹ̀lé ara wọn lọ eléyìí tún náà lálùwà Muhammad sọlọ ní ọmọ àmì òṣèlú bàbá àdédé àti ìtàkùkù wọlé wọn sí ọba àmì wọn wá ń pè máa ń bọ yà ọmọ ìjọba wà ní ìmáàmù yàtọ̀ àǹtí pàkọ̀dé lágbà àdàkẹ́ ńdọ̀júmọ́ àti sọ̀rọ̀ àti tì ń ṣàlàyé fún wa pé tí ìmáàmù bá ṣe kúkú bà lọ́wọ́ wọ́n wá rí lẹ́jẹ̀ẹ́ rẹ pé ìyẹn kan pariwo wọ́n á sọ pé ìyẹn pé má pariwo mọ́ pàpàdìlágàwò wọn náà ti pariwo. ẹ̀sán aláàdá bẹ́ẹ̀ fún inú tó ti ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni tó bá ń pariwo lẹ́sẹ̀rẹ̀ sílẹ̀ tí ọba tó sọ fún bóun pariwo wọn náà ti bímọ wọn náà ti pariwo. ṣèlè yìí ó pọ̀ ẹ̀ka àmàlẹ́ sí ẹlẹ́mi ò máa dá síbà fóònù yóò máa tẹ̀ ẹlẹ́mi ò máa dá síbà ẹ̀ nǹkan tó ti máa ṣe á máa fa tẹ̀síbà èyí fẹ́ ṣe àlejò àmọ́ sọ̀tà tó yẹ kó ṣe wá lójú ìbò náà pé ká má ṣe kankan kódà títí mi wá ṣe ń pé Salman àtúbà òun ló gbà wá pé alábùwà Muhammad sọlọ sọlọ ó lọ fún wa pé láàyè tẹ́sí lọ́wọ́ jùlọ ìjáwọ̀ ìjùmọ̀ sáfà màsàkàndá ní tòhórè pé ọmọ ènìyàn kan kò ní kò ní wẹ̀ lọ́dún wa tó ní ìsìn ìmọ́tótó ṣiṣẹ́ lágbára wọn ó fi kókó pa àrùn rẹ̀ pẹ̀lú kírímù ó ṣe wo dáadáa ó ní oṣù àrí tó dáa sí tó mọ̀ jẹ́ kò pọ̀ láti bá mi báyìí nàìjíríà tẹ́ ó wá lọ ó wá lọ sí mọ́ṣáláṣí tí wọ́n fẹ́ lọ sí ìrùn pọ̀ láti bá mi kò báyìí nàìjíríà kò wá ṣòfò yà láàrin yà méjì ilé náà pọ̀ ẹ̀ pàmò ṣe kò ṣòfò yà láàrin yà méjì ẹ̀ ń tẹ́ ti pẹ́ wọ́n rò yóò máa bọ̀ wá yóò máa la àárín àwọn méjì kọjá yóò máa la wọn kọjá bàlá ìfáwọn ikú báyìí nàìjíríà kò tó péye láàárín àwọn méjì ilé ìpọ̀ sẹ́yìn pọ̀ yẹn máa ń ṣe a sì máa ń ta ní kọjá lọ́wọ́ àti wọ́n máa la ní kọjá lọ́wọ́ àti wọ́n máa la ní kọjá lọ́wọ́ tí sẹ́yìn pọ̀ fi ṣe kí ni tí ó fi dé wájú wọ́n tó fẹ́ dé wájú tó fẹ́ jókòó síwájú o fẹ́ jó ó fẹ́ súnmọ́ ìmáàmù ó láti gbìyànjú láti gbìyànjú èyí nínú ẹ̀kọ́ ìjókòó òun náà ní pé èèyàn máa ń jókòó síbi tí àyè bá ti wájú tí àyè bá parí sí ìyẹn máa ń jókòó sí. Òdi àyè kan wípé àyè ìbí náà ni àyè parí ibẹ̀ náà ló jókòó sí. Òní ṣe òní la àwọn èèyàn méjì kọjá kọjá kọjá láàrin. Ṣùgbọ́n àwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀kẹ́ ṣùgbọ́n ó bá ń kó kí àyè fẹ́lẹ̀ jókòó sí wájú. Pé kò sí wàhálà wàhálà kárọ̀. Lọ́wọ́ ìlànà ìsọfún apá apá ìsìn ká má fi àlàfo kalẹ̀ lẹ́nu nígbà yẹn tó wà ní yóò wà máa rí àlàfo pé ah, àyè wà wá sí ilẹ̀ ẹ̀dẹ̀ tó kù bá a bá ti kọ́ fà ibi tó bá ń pé òun náà ṣe ibẹ̀ náà ló ṣe tó ní ojú kò sí. tòkí yẹn máa ń fi rẹ́lẹ̀ ìpàdé ìpàdé tí ó ti sòkun yàrá yìí lè jù súnmọ́ ní sọ́ọ̀tì náà fún dàgbà ó wá sí wọn níwọ̀n bàtà ń péye sí wọn súnmọ́ yóò ti sùn ìgbà ìlà àkókò ọ̀dà tó máa mẹ́rin náà mú wọ mẹ́rin tó máa ti fọ́bọ̀ wa. àtibáyé kọ́lọ̀ wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ láàrin júmọ̀ àkọ́kọ́ àti júmọ̀ ìní ìdáyẹ̀kọ́ ń bọ̀ ẹ̀ṣẹ̀ tó ń bẹ láàrin méjì wọ́n ti ṣàforíjì ẹ̀ṣẹ̀. tó àwọn eléyìí tí ẹ tí mùsùlùmí bẹ́ẹ̀ kára ṣe ní òkú rẹ̀ pé bó o là ti nípa júmọ̀ àwa jẹ́ pẹ̀lú àwọn ọṣẹ́ kéékèèké fẹ́ńtà ṣe bóyá lágbá mẹ́wàá lọ́fẹ́ fún wa ní fún júmọ̀ àná ojú mọ́ṣáláṣí kò sọ eléyìí ojú máa ń dá ní tuntun ìṣẹ̀lẹ̀ yìí ó là àti tàmíbù àmọ́ sọ̀rọ̀ kan pé pé ẹni tẹ́ ń kú títí máa ń dá títẹ́ ń pé àkọ́jú mọ́tìtà àtọ̀ pé ó tún ó ń fi òkúta ṣeré pé òun náà ti fi nípa àkọ́jú láàdà òun náà ti fi ó ti fi láàdà rẹ̀ tí náà ń pẹ́ táàgbà àfáwà àṣẹ tàbí ìmáàmù sẹ̀yìn náà sọ pé á ń yọ ọ̀rọ̀ mọ̀ àlẹ́ yìí àlàyé òun náà ní pé àwọn ẹ̀sìn tẹ́ ẹ kó gbà wọ́n ti fi wọ́n kọ̀ sí ẹ̀wọ̀n níjẹ́ kó bóyá ẹ̀sọ́ mẹ́wàá ló yẹ kó gbà ní wọ́n kọ̀ fún méjì yìí. ẹ̀rọ pé mọ́ṣáláṣí ànẹ́gbọ́ àmọ̀kọ̀sọ̀ ṣúlá kò sí sí àwọn páìpì láyé ìgbà náà ní òkúta ló fẹ́ àwọn àyè òun. tó àbí yẹpẹ̀ tí àwọn adimọ́lẹ́dá ní kó wá sí kó wá máa fi yẹ̀pẹ̀ ṣeré àfọmọkùnta ṣeré. ẹlòmíì yóò máa wọ agogo tó ẹ̀ṣẹ̀ ìrànlọ́ yóò máa wò sí lẹ́wọ̀n tó tọ́ọ̀bù ti tọ́ọ̀bù ti tọ́ọ̀bù nígbà. gbogbo àwọn kan báyìí adẹ́kọ̀ àmọ̀sánmọ̀ sọ̀túnlá ń sọ lórí kálẹ̀ kájẹ́ ẹ̀dá ẹ̀kú yóò ṣètò yóò gbé àtẹ́sán pàtí ìmọ̀ọ́gbà ń sọ̀rọ̀. lẹ́yìn náà nínú ẹ̀kọ́ tá a ti máa múlò òun náà ni ìdá ẹ̀dá kàtàkùnmájì alẹ́ yìí àyùsọ́ọ̀dì ya ọkà àtẹ́yìn ní tẹ̀síọ̀ tẹ̀síọ̀ tí ẹ bá ti mú mọ́síláàdì nípa àkọ́kọ́ tí ó ṣe òun náà ní kíni yóò ṣe ákà méjì rákà méjì tí màá bá ti ṣe kútúbà lọ́wọ́ yóò ṣe nígbú yẹn rákà méjì tó bẹ́ẹ̀ tún yìí tòkó ṣe ìtẹ́yẹ kó yóò ti wáyé kó gún ó ṣe kúkú yẹn tó gbé kó bá ti ti bá ìmáàmù fún wọn náà gbọ́ kútúbà tí ìmáàmù náà ṣe bí. tó tábà tí wọ́n mẹ́tí láti bá báwọn kọ́ sí nìyẹn tó bá ti ti ẹ̀ pọ̀ ní ẹni pẹ́lẹ́ ó ṣẹlẹ̀ ní ẹni pẹ́lẹ́ ó wà ní ọ̀hún wá sí ìrẹ̀jáde fún àbúgbà ọjọ́ bá wọn. وفجاء رجل الله الثاني والذي يقصد الناس يوم الجمعة الذي كان يقول شكوك بقول يوم الجمعة فقال عن النبي صلى الله عليه وسلم أصلك يا فلان ولا بدأ تفكيهم تفشي نفلا فبأمر الله أصلا تفكيهم أنا قلت لكم فارقا دين مسلمين فارقا تفكيهم tó tí yẹn bá wọn tó máa ṣe láti ọbẹ̀ ká kékeré ní àti ìwọ̀n tí wọ́n bá ní ìfúpa lọ́wọ́ ilé ìyẹ̀bọ̀ lọ́ fún wa ní àjẹ. ẹ̀sìn bá ti jẹ́ kí ìwọ̀n náà ká ṣe ń kúkú yẹn ó máa jẹ́ kó wá gbẹ ní sùúrà tó gùn. ṣùgbọ́n tó bá yẹn kó tètè dé kí ìmọ̀mù tó dé àdéhùn àfọ láti ṣe láti jẹ́ kí náfìlà tó fẹ́ tó gùn dábúrò mẹ́. tèmi yẹn kọ́ jùmọ̀ àmì اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله والصلاة والسلام على رسول الإسلام محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. كان إن شاء الله هذا نبقى آداب الجمعة أو يقول الجمعة إذا في يجب بوانا يقول يا من عبادة عبادة عمل من الإسلام سيدنا على عند رسول بإحسان العمل وليس في العند رسول بكثرة العمل أو صورته àríwòye sáyẹ́ńsì àti níbi ọ̀rọ̀ ẹ̀sìn fún ẹni tó ká tiẹ̀ sí wá dáadáa iṣẹ́ tó bá máa ṣe ní Islam ṣe dáadáa ó ṣe pé kí iṣẹ́ wa pọ̀ kó má ti dáadáa níbẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ à owó mọ́júmọ́ yìí à àyànná sílẹ̀ one thousand one thousand tó ti yán ni aláàjọ aláàjọ abẹ́rẹ́ aláàjọ aláàjọ kò sí kọ̀kan balẹ̀ ńbẹ̀ ìgbà ìtẹ́rẹ́ tó ṣe méjì tó sì fi ìkọ̀kọ̀kan balẹ̀ tarí ìkọ̀kan balẹ̀ níbi níbi ìrìn tó tún tarí kò ṣọ́ọ̀ níbẹ̀ ó ní oore ju gbogbo wọn bàrọ̀ tí wọ́n ṣe ń lọ. sọ ìbáṣà tá máa ṣe rìn a gbìyànjú láti ṣe kẹ́yìn láti ṣe dáadáa. kẹ́ni tí ò ṣe kóun náà tún máa padà sí pé ìjọba ìdàgbé ti àrùn pé a ah, fẹ́ á sàn ẹ́ ìwọ tó ń pariwo fẹ́ lọ sí òun fẹ́ lọ sí òun ọ̀rọ̀ wa náà ẹ̀ṣẹ̀ má là ṣe padà jọba ara wa kọ́lọ́ máa yẹ kọ́rọ̀ wa já síbẹ̀. sòjúmọ́ àtàwọn àrùn a gbìyànjú láti ṣe àwọn ìbáàdà èyí tá a bá ti wá gbọ́ ká gbìyànjú láti pé ni ká ní ọkàn pé afẹ́tẹ̀lé tó ń pè kọ́ tó máa ń jẹ́ kí ìbáàdà wa kó jẹ́ títẹ́wọ́ gba wájú ọlọ́run ba nǹkan aláfààní méjì ni alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ti ṣe class àti class tí ọba ń ṣiṣẹ́ tí ọba ti ṣí ìfúláàsì ń bẹ̀ tí ò sì ṣiṣẹ́ rí sí bẹ́ẹ̀ àfọ̀mọ́ ẹ̀mí tọ́lọ́run ba tó torí tọ́lọ́run ba mo ní ṣe irú náà ṣe tẹ́ ẹ kọ́nà bọ̀ nígbà tí. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ká ṣe àjùmọ̀tàbà tí iṣẹ́ ẹ bá ti pàtó pọ̀ pẹ̀lú nǹkan méjì pé kò sí ìkíláàsì níbẹ̀ tẹ̀lé sí ìtafà àbẹ̀ tí wọ́n tó mú tàbà wọn náà ni pé a rí pé a fi ń pọ̀ ṣe àlẹ́ buwa Muhammad sọ̀tà lẹ́yìn tí fún wa ẹ̀rí lórí ẹ pé báyìí ti ti báyìí ti ṣe. mo sọ wọn fẹ́ kí n àtẹ̀rí lọ́dọ̀ àti sọ̀rọ̀ sọ́dọ̀ nípa níbi ìkọ́jú sí kíbla ìwọ́n pọ̀ yẹn sí kíbla èyí tó ṣe ó wá sí bẹ́ẹ̀ fọgọ́rùn ọdún kò ní jẹ́ kí sẹ́wọ́n bàbá jọ lọ́wọ́ bá. a mo ṣe mo gbìyànjú mo gbìyànjú àní àní ọ̀nà gbogbo àwọn òwe ni ẹni tó ń lọ láti gbé láti kò gbé ní fún ìdọ́jú gbé tó wá gba wọn òwe báwọn àmì bá gbé mu wọ́n dá padà ní wọn ní wọ́n gbìyànjú ti ṣe wọ́n dá padà máa gbá padà sípò òjò wọn bá tàn padà ní àbójú wéṣe kó oyè púpọ̀ jù àní kò padà sẹ́yìn náà ẹ tó wá ń gba ojú ọ̀nà tó dára ni kódà kó má ti dégò lòtó ọkàn ó balẹ̀ wọ́n tó ń bọ̀ lẹ́yìn náà ó padà fa ó wà tó sẹ́yìn ẹ̀. ṣòro bá ń pè ní ìpàbà ó ṣe pàtàkì gan nínú ẹ̀sìn. àkọ́kọ́ máa ṣẹ̀sìn tó bá ṣe wù wá a máa ṣe ń pé bó o là lẹ́nu ìfàṣùfà kó lè ṣùgbọ́n ká ṣe. bàbá tí wàá yéèrè yẹ àbẹ̀ kí láti wà mẹ́. à ń jẹ́ pé tó pé kọ́ àti torí Allah subhanahu wa ta'ala. So ìdálé okù, òun náà ni alẹ́ ti yẹ́nì ìbòdì ìmáàmù sí ha, tàwọn kò sáà, àlùmọ́báwọ́ká, òun náà ni kí a láti ṣe máa jẹ ẹsẹ̀ bí ó máa ṣọ́ àsìkò kan tó jẹ́ àsìkò àlùbáríkà tó bẹ ní ọjọ́ Jímọ̀. Àsìkò náà alẹ́bùrọ̀ mọ̀tàmọ̀ lọ́sọ̀là tó sọ fún wa pé nínú àti sáfún owó ìrọ̀lẹ́ ọba àrùn tó gbà wá. ó sọ pé tí ìta àti láì wà fúnpù ha abdul muslimun wọ́wọ́ kọ́ ìsọ̀tì jẹ́ alùláhà tààlà ṣe àní ìlà àtọ́ yíyàwó. pé ẹrú kan tó jẹ́ mùsùlùmí oníṣepò ń bí àsìkò náà ó wá dèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ bá wọ́n wà kọ́ ìmọ̀ tó ti jẹ́ ẹgbẹ́ tó ń dúró tó ń kírun mo sì jẹ́ pọ̀rọ̀ ọkọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ tó ń béèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ bá ìlà àtọ́gùn lọ́wọ́ ìyá àtọ́lọ́wọ́ bá ti di nǹkan náà bá sọ nípa tó yẹ kó fẹ́ àsìkò náà ń bẹ níjọjúmọ́ àyè lára ojúṣe gbogbo wa nílé láti jẹ́ ká wá káàmì títí tàbí di ọlọ́run bá. so àwọn afá sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn sọ̀lá báńdà sọ̀lá tìlá pé lẹ́yìn wa látàrí lọ sókè òun náà lásìkò yìí àmì ìjọba pàṣípù kó lélẹ́gbẹ́ ìmọ̀mù kó wí nígbà àbá mi wá ní wá lójú kò gbogbo ẹ̀ náà wá àsìkò ìka àmì ìṣẹ̀ṣẹ̀ nìka jẹ́ńtẹ́ ń lé ìṣojú òkòrò láti bèèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ bá. lára ojúṣe ìjọba tuntun máa bá ẹ̀kọ́ tó ń gbẹ́sẹ̀ lélẹ̀ lára òun náà ni ìṣẹ̀rọ àtún tó wà ní ìka ká gbìyànjú láti kà sọ́ọ́ àtàkì tí mo bọ̀ wá nìka ẹja lọ mọ́ ká kò dá báwa fún yẹn mùsùlùmí níbi tí wọ́n ti yẹ̀ láyé ẹ lẹ́tà tọ́lọ́ fi wọ́n ṣẹ́ sí bóyá ẹgbà lẹ́tà yẹn ká kó máa mọ lẹ́tà náà kà pé seventy something years sixty something years kó má má lùkọ́ wá nìka kò dá ẹ ká gbìyànjú láti lọ kọ́ ṣe ń kálùkọ́ àn ó ti rọrùn nísìnyí ní abájẹ ẹsẹ ń kó kọlu ní dáadáa láàrin oṣù kan ló má lè wọ àyìnká wọlá abáfẹ́ ní oṣù dáadáa láàrin oṣù kan ló má lè wọ àyìnká ó dẹ́ lè má pè bẹ́ẹ̀ lọ. ilé kí ó lẹ́sùn wà ní mọ́tàmọ́tì ìwà ẹni ṣe ń gbogbo ilé náà lọ sí oṣù fún àbọ̀dàgbà ẹ kà má lè wọ àyìnká tòṣùwọ́n tó lè ká àgbìyànjú láti kálé ní tòṣùwọ́n tí ò bá ti ká tiẹ̀ nìyí tó abá ti nípa sálámà tán àbílẹ̀ náà ní oṣù lọ́ka tó fún ẹ̀dá kìkà kó lójú tó dénú kó lójú tó lẹ̀ ṣù kọ́nà kó fún wa ní àgbọ̀yẹ̀ rẹ̀ náà àkàtúntà àkàtúntà tó má ṣe gbàdájọ́ àbúrò fún wa láyé ìjà ìṣòro ìjà rẹ̀ ọba náà sọdá mi àti sálá wà ilà ń tẹ̀sí náà ká sáàmù náà kọ́nà nípa ìṣẹ̀lẹ̀ ọba náà sọdá mi àti àmọ̀ náà ṣe nípa nípa ìṣẹ̀lẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان